kàngó kàngó ni mo gbọ́ ló mú mi yà sílé àárọ̀. ni mo gbọ́ ló mú mi yà sílé olúmọkin. bẹ́ẹ̀ni. mo ní ṣe bí iwájú ń gbé. ọ̀wù ọ̀wù. aláìwájú yín rèé mo sá kẹ́kẹ́ mo ní mo wá pàrọ̀ ọjà mo múrè dí ọ̀pẹ ọ̀pẹ wá mì tìtì mo ṣe bójú òlúrọ̀. "Tayo, ọmọ Adélékè mo ní òjò pa mí o ṣe má ṣe pọ̀ ẹ́ mi ọmọ Nàìjíríà ẹ̀kú lé. gẹ́gẹ́ bí ìṣe wa èjìdé là ń bágbe èjìdé là ń bólùkò èjìdé là ń bóyídẹrẹ́ ní mògú àṣọ èmi nìkan kọ́ ni mo kọ́ wọ́nì lọ́jọ́ ti tòní ẹnìkejì mi náà wà ń bí ẹ bá mi kí wọn nílé. ìbà ọlọ́run ìbà èèyàn ìbà àwọn tó ti ń pèdè ká tó mọ pèdè ìbà àwọn tó ń pèdè lọ́wọ́lọ́wọ́ ìbà àwọn tí ó tún mọ pèdè nígbà tá à ní pèdè mọ́ ìbà ìbá baálélé ìbá ìyálélé ìbọn ní ewúrẹ́ tí bá júbà ilé tó bá wọlé kò tí yóò ṣe kí ni yóò dẹran àmúso àgùntàn tó bá wọlé tí ò bá kílé kọ́ yóò dẹran àmúpata à ní dẹran àmúpata láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ sórí ètò sẹ́lẹ̀ńkẹ́jọ̀ fún ti òní èbémìládékè ọmọtáyọ̀ èbémìlọmọ wáìdì ní àmúlùkẹ́ ọmọ ẹrú pẹ́ kò ní mọ̀ yẹ kó fìlẹ̀ kẹ́ táyọ̀ lẹ́kìtì ẹ̀fọ́. ọlọ́run iwájú yín rèé ọ̀pá tẹ́rẹ́ tí mọ̀mọ́ sọ̀rẹ́ omi ojú. òkọ̀rọ̀ rẹ tí alàgbà sọ̀rọ̀ ẹ̀ doríkodò ó dàrú kan lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ìṣe wa alárè ó mọ jàgbá nǹkan kéékèèké ó sì mọ gbé nǹkan ńláńlá hanu. àkòrí tá a mọ yànnàná lórí ètò lọ́jọ́ tòní òun náà ni a pè ní ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ kí lẹ ni ohun tí à ń sọ ọ̀dàlẹ̀ jẹ́ ìwà tí ó jẹ́ wípé ọlọ́run ọba gangan tí ó lòdì sí. ọ̀dàlẹ̀ jẹ́ ẹni tí a jọ sọ̀rọ̀ tó gún ṣùgbọ́n nígbà tí ó yá wọ́n pa ọ̀rọ̀ náà dà àwọn kan tiẹ̀ wà tí a tiẹ̀ máa ń kì ní oríkì kan tí a máa ń kì wọ́n ní ọmọ asọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ ọmọ. ó mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ ara àwọn tá a fi lè sọ pé ọ̀dàlẹ̀ lè yàn lára wọn ni pé tá a bá sọ̀rọ̀ kan ní ìsìn tó jẹ́ bí àṣírí tẹ́ sọ pé kétí kẹta ó mọ̀ gbọ́ sí i ìgbà tẹ́ ẹ̀ máa gbọ́ báyìí bí a bí etí kẹrin etí karùn-ún ló gbọ́ sí i ara ìwà ọ̀dàlẹ̀ nìyẹn bóyá kẹ́ ẹ fi nǹkan síbì kan kẹ́ ẹ sọ pé ó dá o ẹ̀yin méjèèjì lẹ fojú tó kinní ò kẹ́ ẹ padà wá mu kó ti gbọ̀nà ẹ̀yìn kó ti gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín débi kinní ọ̀ ara kíni ìwà ọ̀dàlẹ̀ nu. ìwà ọjà ìwà ọ̀dàlẹ̀ ó jẹ́ ìwà tó jẹ́ wípé ó gògò láwùjọ àwọn ọmọ adarí hurun tó jẹ́ wípé ọkọ àti ìyàwó wọ́n sọ pé àwọn fẹ́rẹ̀ ara wọn tó wọn ti ẹ̀ mọ́ dalẹ̀ ara wọn. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọkọ àti ìyàwó tí wọ́n sọ̀rọ̀ tí ó dán mọ́nàmọ́ná ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìkan nínú wọn yóò padà gbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́. bẹ́ẹ̀ni ọ̀làrìnwájú ọtí ẹ̀mọ́ tó dùn mí jù lọ́jọ́ ìgbéyàwó ọmọ gbọ́ for better for worse for richer for poorer lásì nígbà òjò nígbà ẹ̀rùn ni nígbà òjò nígbà ẹ̀rùn ni ṣùgbọ́n kó tó di ní ọ̀rọ̀ òdì bá mi ìyàwó ti wò pé bóyá ó sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkọ díẹ̀ ìyàwó ṣèkí yóò gbọ́nà ìlú yọ lọ ọ̀dàlẹ̀ ni. àwọn kan àti ẹ̀ mọ́ múlẹ̀ tí wọ́n á mú ẹ̀jẹ̀ ara wọn tàbí hmm. tí wọ́n tiẹ̀ sọ wípé ká tiẹ̀ múlẹ̀ hmm. kí àṣírí tó wà láàrin àwa méjèèjì kó má bàa tú síta hmm. ṣùgbọ́n ìkan nínú àwọn méjèèjì yóò padà gbọ̀nà ẹ̀yìn ọ̀nà ẹ̀bùrú yóò lọ tú ìmùlẹ̀ yóò wá da ilẹ̀. bẹ́ẹ̀ ni ọlárẹ̀wájú ọmọ ìyá méjì wọn máa ṣe kí ni wọn á máa dalẹ̀ ara wọn àtẹ̀gbọ́n àtàbúrò wọn á máa dalẹ̀ ara wọn látàrí pé kí ni ó lè jẹ́ nǹkan belenja báyìí ni ó fa ìwà ọ̀dàlẹ̀ láàrin ọmọ ìyá méjì tó jẹ́ pé wọ́n á sọ̀rọ̀ àná wọ́n á ṣe kí ni wọ́n á sọ di bámi mọ́ra wọn lọ́wọ́ ó lè jẹ́ pé nǹkan tí ní báyìí ni ó bí ìwà ọ̀dàlẹ̀ láti ẹ̀kọ́ wọnú bíbélì jacob mọ̀ dalẹ̀ isọ̀ bọ́ọ̀bà gbàgbé bàbá ní isọ̀ lọ́ba ń pa ẹran wá kí n lè jẹ́ kí n ṣàdúrà fún ṣùgbọ́n jacob ṣe kí ni ọgbọ́nà ẹ̀yìn ọgbọ́nà ẹ̀bùrú ó ṣe kí ni ó lọ gbẹran fún bàbá bàbá ṣàdúrà fún jacob bọ́n ṣe jẹ́ ọmọ ìyá kan náà tó tó jẹ́ wípé inú inú kan náà báyìí làwọn méjèèjì ti jọ wá jacob mọ̀ dalẹ̀ isọ̀ bẹ́ẹ̀ a ti rí ọ̀rẹ́ méjì tó jẹ́ wípé wọ́n jọ rí obìnrin tí ìkan sì sọ fún wọn ìkan sọ fún ìkejì wípé mo yọ̀ǹda máa ń fẹ́ ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rẹ́ rẹ̀ torí wípé ojú ìmọ̀lérè ò kúrò lọ́tí ó padà lọ ó gbọ̀nà ẹ̀bùrú ó lọ ń bá ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ ìwà ọ̀dàlẹ̀ nílùú wà báyìí ọ̀làrìnwájú ọmọ iṣẹ́ a máa dalẹ̀ ọ̀gá bó bá ṣe fídọ́ọ̀mù tán lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ní yóò àmọ́ lọ gbọ́ ọ̀nà ẹ̀yìn lọ́mọ gba kọ́sítọ́mà ọ̀gá rẹ̀ látàrí pé kìnìún látàrí pé kóun náà kóun náà lè jìyàn ó wá fẹ́ mọ ba ọ̀gá rẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn kọ́sítọ́mà ọ̀gá rẹ̀ nítorí pé kíni nítorí pé ìwà ọ̀dàlẹ̀ à ń perú ẹ̀ ọmọọṣẹ́ a máa látàrí wípé kóun náà lè jìyàn ṣùgbọ́n ìdéyàn bá ṣiṣẹ́ fún tó jẹ́ tòótọ́ ló ń pẹ́ lọ́wọ́ ẹni ọmọọṣẹ́ tí ń dalẹ̀ ọ̀gá ìwọ náà mọ̀ wò ó ọmọọṣẹ́ tiẹ̀ náà yóò ṣe kí ni yóò gbọ̀nà ẹ̀yìn wá dalẹ̀ tiẹ̀ náà tí a bá wo àwọn tí ó jẹ́ ọ̀dàlẹ̀ dáradára a ó rí wípé èrò inú wọn kì í ṣe èrò inú tí ó dáa mm. èrò ọkàn wọn tó ń jáde láti inú ọkàn wọn kì í ṣe èrò ọkàn tí ó dáa ẹ torí wípé ẹ fún ẹni tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ wọ́n mọ̀ wò wípé bí kò tiẹ̀ kú kó kú mm. bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe wọ́n ẹ̀ẹ̀kan bá lè rí ohun tí ó jẹ́ titi ẹ̀ẹ̀kan bá lè rí ìgbà mm. ìwà ọ̀dàlẹ̀ kì í ṣe ìwà tó dáa. tó o bá wò lọ tó o bá wò bọ̀ àwọn tó ń ṣe ìwà ọ̀dàlẹ̀ wọn ì nítẹ̀lọ́rùn látàrí pé kí ni wọ́n fẹ́ kí nǹkan oníkan báyìí kó ṣe kí ni kó di tiwọn wọn ì nítẹ̀lọ́rùn ojú kòkòrò a máa wà nínú ìwà wọn ìwà ìbàjẹ́ a máa wà nínú ìwà wọn torí pé ọ̀dàlẹ̀ nǹkan tara tinú gan kì í tẹ́ wọn lọ́rùn. ọ̀dàlẹ̀ rẹ̀ tí a bá wá wò ó dáadáa a ti rí ọkọ àti ìyàwó ọkùnrin àti obìnrin tí wọ́n ti pinnu pé àwọn ò fẹ́ ara wọn hmm. wọ́n wá torí ẹ̀ wọ́n gba ilé babaláwo lọ hmm. pé kí ìfẹ́ ẹ̀tàn kó má bàa sí láàrin àwọn méjèèjì babaláwo wàá ṣe nǹkan fún wọn tán bá ṣe nǹkan fún wọn tán ẹnìkan ò wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ torí wípé ohun tí wọ́n ń wá wọn ti rí i tán yóò wá padà lọ yóò lọ da yóò lọ tú ìmùlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ìwà burúkú ni. tí ó tiẹ̀ rí nǹkan ń pè ní ìwà ọ̀dàlẹ̀ kì í ṣe ìwà tó dáa rárá àti rárá ládàrí pé kí ni ọ̀rẹ́ lè gbẹ́ kòtò sílẹ̀ báyìí kó sọ pé à ọ̀rẹ́ wa ẹni la tẹ́lẹ̀ lórí tí ó sì tan ọ̀rẹ́ rẹ̀ tí ó sì tan lọ sínú kòtò ìwà ọ̀dàlẹ̀ náà ń pè bẹ́ẹ̀ ẹ tó ti finú tán tó ti fọkàn tán pé ò lè dá òun tó ṣe kí ni tó gbága sílẹ̀ tó ní wọ́n ti ẹ̀ mọ́ lulu kan wá ní máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n ti fi free ni o. fún gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń dára lé ọ̀rẹ́ tàbí tí ẹ̀ ń dára lé ẹbí a mọ̀ ní láti hmm. torí wípé kò sí inú ìdílé tí ọ̀dàlẹ̀ ò sí hmm. kò sí inú àwùjọ tí ọ̀dàlẹ̀ ò sí àwọn tí wọ́n rẹ́rìn sí yín tí eyín wọn ṣe funfun ṣùgbọ́n èrò tó wà nínú ọkàn wọn hmm. èrò burúkú ni. ọ̀lànìwájú àwọn yorùbá tí ẹ mọ́ sọ̀rọ̀ kan wọ́n á ní ilé apá ọ̀tún òfojú rewo ni ìmọ̀ràn ìka báyìí ni kíni gbà ká wọlé ká mọ̀ jáde ká jáde ká mọ̀ wọlé ohun báyìí ọ̀kan lè sọ ìwà ọ̀dàlẹ̀ náà ń perú wà bẹ́ẹ̀. kò wá sí bó ti wù kó rí ẹni tó bá ń ṣeré kó máa ṣe lọ ẹni tó bá sì ń ṣèkà náà kó máa ṣe lọ ẹ torí pé kò sí ìwà tí a wù láyè tí ò ní ní ẹ̀san èrè ń bẹ fún ọ̀dàlẹ̀ ẹ ìwà èrè rẹ̀ ó wà ní ọ̀dọ̀ Ọlọ́run kí wá ní ohun tí ó lè jẹ́ ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ à ń bọ̀ a ò tí ì dé. lára àwọn èrè ìwà ọ̀dàlẹ̀ ni rúdurù nígbẹ̀yìn wọn rádaràdá nígbẹ̀yìn wọn tó bá fọ ọjọ́ àárọ̀ wọn kójọ pẹ̀lú ìwà ọ̀dàlẹ̀ wọn ọjọ́ alẹ́ báyìí ni wọ́n tó mọ̀ pé pé ẹrù báyìí ló alábùradà wọn rù ọjọ́ alẹ́ báyìí náà tó mọ̀ mọ̀ wípé ihun táwọn fi ọ̀rọ̀ ọjọ́ àwọn ṣe pẹ̀lú ìwà ọ̀dàlẹ̀ kì í dáa ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ kì í dáa. ìkan nínú àwọn ìgbẹ̀yìn ọ̀dẹ̀ náà ni wípé kò lè ríbi dé sí láwùjọ torí wípé nígbà tí àṣírí ẹ̀ bá ti tú tí gbogbo àwọn èèyàn ti mọ̀ọ́mọ̀ ìwà rẹ̀ á rí wípé kò sẹ́ni tí ó bá sọ̀rẹ́ mọ́ òun nìkan ni ó wá di dòdò ń dá wà. lára àwọn ìgbẹ̀yìn ìwà ọ̀dàlẹ̀ náà ni pé kò sẹ́ni tí ó gbà wọ́n gbọ́ mọ̀ kò sí ní tán lè kódà kán sọ pé ọ̀run ya bọ̀ báyìí wọ́n mọ̀ sọ pé ọ̀rẹ́ wa ẹ tí ọ̀rẹ́ wa ni kò sẹ́ni tí ó nígbàgbọ́ nínú rẹ̀ mọ́ nípa bẹ́ẹ̀ yóò mọ̀ di ohun nìkan yóò mọ̀ dá wà yóò sì jẹ́ kíni yóò dárò mú para rẹ̀. rere ló pé ìkà ò pé o mm. ẹ ìwà ọ̀dàlẹ̀ kì í ṣe ìwà tí ó dáa ẹ̀ǹtọ́ fún gbogbo àwa tí a ní ìwà yìí lọ́wọ́ tó jẹ́ wípé tí ọmọnìkejì bá ń ṣe nǹkan rere tó bá tá a bá jọ sọ tó kúná a ó padà gbẹ̀yìn bẹbọ jẹ́ torí pé kì í ṣe àwa ló ń ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ yí ìwà padà ká sì ṣe àtúnṣe torí wípé ọjọ́ ẹ̀san kò ní pẹ́ dé. ọ̀làrìnwájú bá tiẹ̀ wo gbogbo àwọn tó wùwà ọ̀dàlẹ̀ ọ̀làrìnwájú ìgbẹ̀yìn wọn kì í sunwọ̀n wọ́n sọ bẹ́ẹ̀ pé aṣọ kan báyìí làparù ní pípọ́n báyìí láṣọ wọn máa ń pọ́n látàrí gbégini látàrí ìwà ọ̀dàlẹ̀ tí wọ́n hù bóyá ọmọ ti dalẹ̀ bàbá bàbá ti dalẹ̀ ọmọ ọ̀rẹ́ ti dalẹ̀ ọ̀rẹ́ ọmọ ìyá méjì ti dalẹ̀ ara wọn tẹ́ ẹ bá wo ìgbẹ̀yìn wọn dáadáa àtúbọ̀ tọ́ ọ̀dàlẹ̀ kì í sunwọ̀n gbogbo àwa ọ̀dọ́ àti fún gbogbo àwa àgbààgbà ọ̀rọ̀ yìí wà fún wa pé ká tún jẹ ìgbésí ayé ara wa wò ǹjẹ́ a ní ìwà ọ̀dàlẹ̀ nínú ìgbésí ayé ara wa bí àbí a ti ẹ̀ ń rò láti ti ẹ̀ jẹ́ ìkan nínú àwọn ọ̀dàlẹ̀ ìwà wọn yìí kò mọ̀ dáa kò bá ọlọ́run nílé àjẹká ṣe bẹ́ẹ̀ ká jáwọ́ kúrò nínú ìwà burúkú torí wípé gbogbo ló ní ẹ̀san. ìwọ tó ti ẹ̀ ń wò pé kó o lè bá tèèyàn jẹ́ ló fi ń hùwà ọ̀dàlẹ̀ tiẹ̀ mọ́ gbàgbé pé ọjọ́ tó o bá dẹ́kun láti bá tèèyàn jẹ́ ọjọ́ náà báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tiẹ̀ náà lẹ́yìn ìwà ọ̀dàlẹ̀ lélẹ́yìí kò sì sí nǹkan kan téèyàn ṣe láyè tí ò lérè àtiré ni àtibí ni kò sí tí ò lérè gbogbo ẹ̀ pátápátá báyìí ló lẹ́sàn-án tó àwa ti sọ̀rọ̀ tiwa jáde torí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni ẹni tó bá ta bábà ẹ̀ kó lọ tún ṣe ni bá a ṣe sọ lẹ́ẹ̀kan onílé apá ọ̀tún òfojú rewo ni ìmọ̀ràn ìkà báyìí ni tòsí ń gbà ká jáde ká mọ̀ wọlé ká wọlé ká jáde báyìí onítọ̀kan lè sọ ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ wónú ara rẹ wò kó o pe àrò àti ọ̀dọ̀fínú rẹ kó o wò pé ṣé mo ní ìwà ọ̀dàlẹ̀ nínú ìwà tèmi gbọ́ ò ṣe gbé tì torí pé ìwà ọ̀dàlẹ̀ ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ kì í dára àwa ti sọ tiwa jáde lónìí lórí ètò sẹlẹńkẹjọ tó àníríì jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí lórí ti ó sẹlẹńkẹjọ táyọ̀ ọmọ adélèké òun náà ní orúkọ mi ẹ lè fẹ́ pè mí zero seven zero three two six six zero seven zero zero zero seven zero three two six six zero seven zero zero ọ̀làrẹ̀wájú ọ̀pá dágbére agbéṣetán rẹ̀ lé arọ́ àlùkò wá ṣetán rẹ̀ lù kùsùn lékelèké ṣetán rẹ̀ lù kẹfun ọlárẹ̀wájú lórúkọ tí èmi ń jẹ́ ọ̀pátẹ́rẹ́ yín rèé tí bọ́mọdé sọ̀rọ̀ omi ojú òkòrò rèé tí ń pàpàlagbà sọ̀rọ̀ dorí kodò ó dàrú kan ẹ lè fẹ́ pè mí sórí aago zero seven zero six nine zero six eight six eight zero zero seven zero six nine zero six eight six eight zero ó dàbọ̀.